ìjì mo ní sùn kankan. ọkùnrin bá jẹ́ gbajúmọ̀ ó yẹ kó fẹ́ gbajúmọ̀ lóbìnrin ó ní kẹ̀ dára lọ́mọ ó sì ń ṣòwò kù. àbíamọ. I'm flabbergasted about you. ju egbò tẹ́lẹ̀ nobody does that. adé orí òkè òsì jọ tẹyẹ kẹyẹ <laughs> ṣé wàá rí bọ́ọ̀kì ṣe wàá rẹwà tó yìí àgùnrẹ́ wà tó ọmọ fún nìkẹ́. kẹbàárà. wọ́n wò bí ọlọ́run sọ́lọ́ náà lọ sẹ̀dọ̀ ọmọ ẹ̀ abẹ́rẹ́ bó ṣe rí ni tọ́ga tó ṣìgbọ̀nlẹ̀ ọmọkùnrin lọ́dà tó báyìí kì í wá fúrọ́gbọ̀ fojú wò wá dọ́gbọ̀ fojú wò kò fojú kúrò lára rẹ̀. ọmọ lọ́gà tó ṣìgbọ̀nlẹ̀. Ah, tí ní etí tó jẹun ọ̀sán tó bá jẹun ọ̀sán tó bá rí mi kọ́. èmi owó ni kókó ìyẹ̀rú ọ̀kín ẹ èmi ọmọ ọlọ́fà mọ́jọ sunkún tí yẹn wà fẹ́ fojú sunkún ẹ̀. ebi ẹ lọ olóyè ó ti pọ̀ jù. láyé ah, bẹ̀rẹ̀ sí máa ṣe ráhùn ráhùn. láyé. tó bá di pẹ́lẹ́gbò ó ń pa eṣinṣin ìgbà òun náà wà náà rí ìyá àjẹ kan àbí. mo bẹ́ẹ̀ sí yín kò sílẹ̀ tí mo lè ta mọ́ ẹ̀ ní gba nọ́ọ̀tì ẹ̀ ní gba nọ́ọ̀tì ẹ̀ ní gba rápà kí èlé fún ilé kọ́bọ̀. ó ti lọ wo òní délé ìwé ọyá gbọ̀n ni odò lọ bẹ́ sódò. ìjẹ́ nìkan wà lórí ilẹ̀ pé ayé ìtẹ́lẹ́dọ̀ ò lè mú kò sí